ẹ yà pé ọ̀dà kí ló wá rò pa bó láti pa lè ṣe pé ẹ̀yìn kọ́nùwé ni àwa ń ṣe ni bá a ti ṣeré iye tí ó tì í kiri iye ní báyìí ni ó wà ń bẹ̀ ẹ̀ẹ́nùwé ẹ̀ṣẹ́ náà màá wò ẹ̀ṣẹ́ náà yóò ṣe yóò ṣe ra pákéjì ẹ̀ nù dẹ́dẹ́rẹ́ ó yóò nìkan yọ kantilever tí ó gùn tó ọwọ́ báyìí láì ní nǹkan tó gbé tí ó jẹ́ pé irin tẹ́ dè sókè rẹ̀ ó tó lélẹ̀ tó lè gbé yáà ní tí wọ́n ń tẹ́kọ̀ọ́ wí nìyẹn. ilẹ̀ tó sì nílé tiẹ̀ ni wọ́n gbàgbọ́. wọn ò fi kọ́ wọn wọn àfi iṣẹ́ kọ́ wọn ló ti yí wọ̀ wọn. gbogbo ẹni tí wọ́n fi kéwù kíláàsì kọ́ ẹ lè rí wọn kí wọ́n kọ́ ọmọ síwájú máa kọ́ ọmọ. ibi tí wọ́n gbé gbà á ló sì sẹ́ àwọn sòsáyẹ́tì tábà gbà. ọmọ ọlọ́mọ tí wọ́n ti kọ́ débì kan ni wọ́n sẹ̀ pé nìkan bàbá wọn kọ́ kọ́ wa kọ́mọ síwájú kọ́mọ wa ka Quran kó fi mọ nǹkan kà kó náà fi mọ̀ tún yàtọ̀ sósì kó fi jẹ́ pé ọmọ yẹn wá lè di ẹni tí ẹni tí èsè lédè rẹ̀ lè máa kọ́ ní kéwú sì máa gbọ́ yé kò ṣeé ṣe wọ́n sì gba wọ́n ti gba oyè lórí kéwú. madrasa láti lè dé parí ni kò gbọdọ̀ àfọ aláàrọ̀ dalẹ̀ pé lọ́mọ káwọn eléyìí wọn náà mọ káwọn eléyìí káwọn káwọn ti fi kọ́ láti bàtí ti mẹ́lẹ̀ kí ó kò sí. alatuli ó sì gbé bẹ́ẹ̀ ńgbàtà tirafu ẹ̀yin bàbá yìí sọ̀rọ̀ kan afẹ́ wọnú afẹ́ wọ lifti lẹ́yìn kan bá fọlábà kan ṣé àbùfàtà yìí ní ó ní gbogbo ẹ̀yin tẹ́yìn lọ́lẹ̀ lọ́ba wá yìí ẹ sì fẹ́ ba kí ó jẹ́ ẹ fẹ́ gba gbogbo kí ó jẹ́ báyìí torí pé gbogbo ohun tẹ́yìn sọ léde kò sákọọ́lẹ̀ rẹ̀ ní lọ́ba wá gbogbo ní ẹ wọ́n sá máa ó ti hun èdè burúkínì sàlédè kan ẹ burúkínì lọ́ba wá ó ti kúlù nísìn bí ọmọ ọba mọ kí ó dáadáa kó tó tíráfù òfo kí ó ní ó gbé bọ́ àlè kò ní lè dá ìdánwò ló sì ṣe ó sì ṣe iṣẹ́ fún ìdánwò ó sì ìdánwò tó ti wálé kó wà ní kí ọlọ́wà ní sànú gbogbo wọn. wọ́n ní ọlọ́run fẹ́ẹ́ fi kún ọ lẹ́fẹ̀ẹ́ ní òkèèzè pé bóyá ànábì Ìsá ọ̀daràn o káwa náà mú ẹ̀kọ́ yẹn níbẹ̀. wọ́n ti mọ̀ pé ọlọ́run sọ nínú sura takiwiri aya kẹjọ àti aya kẹsàn tọ́lọ́n pé wáyé zálímà owó dátù sóyè láti bí ayé sábẹ́ àmọ́ tí wọ́n hàn lé mà láti kékeré tí wọ́n bí tẹ́tẹ́ lọ bò mọ́lẹ̀ wọ́n á máa bẹ́ẹ̀ ju àlèkè àmọ́ yìí pé ẹsẹ̀ wo la wọ́n ṣẹ̀ tẹ̀ fi pa wọn àmọ́ àti pé wọ́n ṣẹ̀ ni àwọn òbí wọn tí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wọ́ síwájú ọlọ́run ọlọ́run lè dáṣẹ́ díà fún wọn èyí ò bá wọn. àwọn afá wa onímọ̀ bàlágà wọ́n ní káwọ́ ọ̀nà tọ́lọ́ ń gbọ́rọ̀ ń gbà ń gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ ó ní à ń tà kulita a anta kulita wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin a kulita àti a anta kulita a kulita ṣé wọ́n náà lọ sọ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n a anta wọ́n kọ́ fi anta ṣáájú fi ilé ọ̀kẹ́gun sí irinṣẹ́ istifha wọ́n ní ìyàtọ̀ ń bẹ ń wọ́n ní tí a bá ti ẹni tá a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ rẹ̀ tẹ́kọ̀ ńlá bá ti ṣáájú bí irú a bí irú a à ń tà ìtì tààyínú fáìlì yẹn fẹ́ fàyọ̀ hàn pé ṣé ìwọ ìwọ kìíní ṣe ń lọ sí báyìí. amúlẹ́pẹ́ fìdí má ti dájú pé a kúlítà iṣẹ́ fẹ́ fà ń bẹ̀ tààyínú fíìlì nìyẹn wípé ta ló ṣiṣẹ́ yìí ni wọ́n fẹ́ fàyọ̀ ta ló ṣiṣẹ́ yìí ọ̀tọ̀ ni ta ló ṣiṣẹ́ yìí ṣiṣẹ́ wọ̀ ló ṣiṣẹ́ yìí. ẹni ẹ máa iṣẹ́ tẹ máa ń wá ẹni tó ṣe ẹni ó ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ rẹ̀ ò ní pọn iṣẹ́ yẹn bùkátà kan ṣe ṣùgbọ́n afẹ́ mẹ́ńtó ṣe ni tí wọ́n bẹ̀rẹ̀ pé ta ló ṣiṣẹ́ yìí ẹni iṣẹ́ tó ń ṣiṣẹ́ ọ̀dà nìyẹn o wọ́n fẹ́ máa ń tó wọ́n fẹ́ bójú ẹ̀ tó ṣe àmọ́ bọ́dọ̀ ṣe gbé wá nígbè ọ̀ràn sí ànábì Ìsá torí àwọn tí ọ̀ràn Ìsá sí ló fi gbé bẹ́ẹ̀ kán lè mọ déédéé ọ̀ràn tí wọ́n dá n kò sọ pé òun kọ́ òun kọ́ òun sọ òun àhàn ẹrù parí ọ̀pọ̀ lórí wọn nìyẹn. wọ́n bẹ lọ́dọ̀ bàbá yín àtẹlómìn bàbá sì mú wọn jáde ẹjọ lọ bí ẹ lọ ni ńgbà ẹdínlẹ bá kọ́ọ̀bù lẹ́ẹ̀ fífọ́ àmọ́ wọ ọmọ ìyá kan ẹni tí ń bẹ nílé sọ́kọ́ kọ́ọ̀bù ọmọ ìyá mi-ín bàbá sì lọ́la káyì wọ́n káyì méjèèjì ta pété àwọn kọ́ọ̀bù yìí ta lọ́fọ́ kọ́ọ̀bù yìí ó ní wọn ojú bàbá rẹ̀ ń wò yí pé ah, ebe mi yín lajọ jáde ebe ò sì lé ẹsẹ̀ tó ń gbèmí léèrè bàbá yín ṣe làákàyè ni tí ọmọ dásì ibi ìyá abú òní kò ní gbé bá mọ́ ìyá abú kò ní gbé ọlọ́mọdé àbómi ibú ẹ sàmì dáadáa. amiina. ọ̀kan nù tí máa basẹ́ ìdájẹ́ dáyé lóbi ibú wa. Akbar. àwọn ànájọ́ ìlọrin tọ́lọ́ ń sàdánwò pé ká lóbi ibú ẹ̀rí ẹ̀rí ìdàpọ̀ àṣẹ wọn. kọ́lọ́ wọn bá ní kọkọkọkọ kọlọ́n sànù tiwa. ẹni tó lómi ibú ó débi tí ń lọnu o kọlọ́n là wà mbẹ. ọmọ pé ọmọ òun nìkan náà ní bẹ́ẹ̀ ń lé o ó sì mọ̀ pé ọmọ òun ló fọ́kọ́ bò ó àmọ́ tí wọ́n bẹ ìdánmọ̀ rẹ̀ bí ibi tẹ́gbà wọlé nù gbogbo mákẹ́tọ́ àti ẹ̀nu lè pátá nìkan bú ẹ̀yìn sáà rọmọ mi bi léèrè jọmọ yìí nìkan lọ kí ló ṣe fún yín gan-an náà. ṣèdù tó sì mọ̀ pé wọn ò ní wọn ò ní bí ẹlòmíì ju ọ náà lọ wọn náà lọ́mọ kanáti wọn náà lọ́mọ kanáti bẹ́ẹ̀ nù léyìí wọn kàkà òsínú léyìí má bí kọ́ọ̀bù bàjẹ́ báwo fọ́ ìwọ náà ní. ebọ́ sámà pé ṣèdù ebá amóhùn jáde òun ti òun máa kódà kò tiẹ̀ sínú léyìí rárá ńgbà pé kọ́ọ̀bù ìgbà tí wọ́n fọ ojú iná ti fọ́ iná ó ti mọ èyí lèmi ń bá wí èyí mọ̀ ń bá wí tí ọmọ wọn rẹ èyí ni tí ọmọ orí tí wọn gbé wáyé kórí àdó mọ́ ni wọn gbé wáyé. àmọ́ tí bàbá bá ti lo làákà ìpè ẹ̀yẹ sí ẹ̀ sí ẹ̀ sí tá a kọ́kọ́ bù yìí tí o pé tí wọ́n kọ́kọ́ bù yìí tó ní tá a kọ́kọ́ bù yìí ẹyin ẹyin iṣẹ́ ní wẹ́ẹ̀ tó ṣe ń ọmọ ní àtúrẹ̀ lẹ́ pé nígbà tí ilẹ̀ mọ́ láàárọ̀ yìí ṣèbí kọ́ọ̀pù ilẹ̀ fi mú mi sà bẹ́ẹ̀ ni mo fi mú mi ẹ̀hán kí ló fẹ́ fàyọ̀ mbẹ́ ẹ̀ ń sẹ́ pé lẹ́yìn tẹ̀sí tẹ̀sí jẹun tán làbá ẹ̀mí yọ jáde adé náà làbá kọ́ọ̀pù fífọ́ èmi ò sí létà ok ok ok ọ̀ya bọ́ báyìí bọ́ ìbọ̀dọ̀ bí a ṣe ṣayé nìyẹn ṣayé nìyẹn òní òní lọ tààrà òní máa lọ tààrà bí ọ̀rọ̀ wà ó kì í kó bẹ́ẹ̀ lómi máa yípo eh, agbẹ́yìnlọ ń bọ̀ kọ́kọ́ lọ dùgbẹ́. lọ sàlẹ́ǹtì máa bọ̀ ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ máa ń bọ̀ lágbé ni ògùnpá ògùnpá ló ti gbéra o bó ṣe gbàǹjo èèyàn nù lọ roundabout báwọn eh, gbogbo eléyìí ni ẹ bá fẹ́ fẹ́yàwó méjì gbọ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ ní wúwà báwọn kò ní jẹ́ nìkan tí ó máa tí ọmọ girigiri ọkàn bá nǹkan jẹ́ kọ́lọ́mọ́jà sóbìnrin fẹ́ o bí ìbáṣe sóbìnrin fẹ́ kò sí wàhálà o ọlọ́ọ̀bá jẹ́ kí ìrọ̀fẹ́ eléte aládàáwò tí a bá ti fa aládàáwò kò sí wàhálà ọlọ́ọ̀là wa o. èèyàn báwọn wọn ní subhanaka tí anabi yìí sáwí yẹn tẹ̀sí àlàkà nítumọ̀ ẹ̀ e pé a mímọ́ fún ọlọ́run a èmi wẹ̀ a èmi kẹ̀ mímọ́ mímọ́ fún ọ kábíyèsí rẹ̀ wọ́n ní nítumọ̀ ẹ̀ e jẹ́ wọ́n ní èyí ń jámọ̀ yìí pé ọba àlekè ọlá ó mọ́ tayọ àdínkù kò sádẹ́kù kì í ṣe pé nǹkan kan ń bẹ tí ò mọ̀ táwọn mọ̀lẹ́kọ̀ ẹ̀sẹ̀ á sọ fún pé báyìí lórí ọ̀hún kò sí nǹkan náà kò sí kò sí nǹkan náà ó kàn fi àmọ̀lẹ́kà sí ẹlẹ́rìí lórí àwọ̀ ẹ̀dá ni èdè wáyà tí a bá ṣe àsọ fún gbogbo tí ń ṣẹlẹ̀ ní mọ̀ ọ̀rọ̀ kan ọ̀gá ọlọ́pàá kan sọ ní àbá àárọ̀ àná ni àárọ̀ àná ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọ pẹ̀lú àlùsùn náà ọ̀sá ìtìmọ̀ sábà yọ̀ mẹ́ni pé dc wa ń sọ yìí pé bá a ṣe dúnwájú àgọ́ wọn yìí tá a pọ̀ yìí pé kọ́ọ̀lù kan wá wọlé ọ̀sáré wa gbé nítorí òwe ni kọ́ mọ̀ọ́sẹ̀ pé kọ́ mọ̀ọ́sẹ̀ pé ọ̀gá ní pè láti ẹlẹ́yẹlé àwa ni à ó ti jẹ́ pé ọ̀gá láti ẹlẹ́yẹlé à ó ní bá a ṣe péjọ yìí ó ní rí àwọn báyìí ó ní kìnnìkan bẹ́ẹ̀ wájú rẹ̀ gbogbo àgọ́ ọlọ́pàá ti ń bẹ lọ́yọ̀ kìtì pàtà ó ní máa ó ní máa wò kìtìkìtì bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ máa lẹ̀ pọ̀ wájú ọgọ́ ọlọ́pàá kìíní ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ nùsàlẹ̀ ìjẹba nǹkan má bínú bó ṣe àfọ́tán èmi ti gbọ́ sí nǹkan mi pé nígbà tó ọmọnìyàn lè ṣe èyí tí ó fi máa rí gbogbo bí iṣẹ́ rẹ̀ wà torí pé àwọn akọ́rò bọ́yá yóò sọ pé bọ́yá wọ́n ti pe kọmíṣánná ni pé wọ́n ti pè pé lápẹtẹ o àwọn afa akọ wájú bẹ o kílọ̀fẹ́ sẹlẹ̀ o tó gbogbo àwọn afa ti dé bíbà ní àwọ̀ àrọ̀ àná yẹn ẹrú náà ẹrú kan lọ lọ sí ilé kọlọmọ ní foríjì ọwọ́ àárín ọ̀nà pé kiri yóò ní àwọn òbí rẹ̀ yóò ní àwọn bí ẹlẹ́hà yẹn so ó sì gba tọ́lọ́hún ọgbẹ́ ha titan wa dé pẹ̀lú ọ̀kọ́lọ́pàá dénú ìyá ọ̀kọ́lọ́pàá sáfi gbogbo èèyàn lálẹ́ ìjẹta nírọ̀lẹ́ ìjẹta náà lọ bẹ̀rẹ̀ àrò àná pé ewu ní radarada ìtẹ̀ ń bá kì í so àtàtì ìrí ọ̀rọ̀ ọlọ́run àtàtì ìrí ṣe ọlọ́run ká ti dẹ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì sin ẹlẹ́hà yẹn mo sì dògùn tọ́lọ́pàá báwọn èmi wá fa ikima yọ ńbẹ pé ńgbà tó ga ọlọ́pàá tó bá lè jẹ́ pé gbogbo polisi tàbí ńbẹ lọ́sẹ̀sì ló lè máa wò lórí kíníkà lọ́dọ̀ rẹ̀ ó dáa kọ́ kíní yẹ ó ní ń wo ketekete ní ìsìn káwá kọ́ bá lè kẹ́ ọ la n bolo afẹ gọsi ma fún ba mu. kòsí kòsí. ẹẹ tọ́n ṣe ka wúruwúru lẹ́yìn dẹ̀dẹ̀rìn. tí tọ́n tẹ tọ́n lọ forúbojú tọ́n lọ forúbojú ṣe jẹ́kíṣẹ́ gbogbo àwọn tí ń gbẹ́bọ ní ìsìn wọn ò gbé lójú ọ̀sán mọ́ torí pé gbogbo ẹni tí ń gbẹ́bọ ní ìsìn kò yẹ ká bá ń di ẹbọ mọ́ níjọ àná ọ̀sán gan náà máa ń gbẹ́bọ ńgbẹ́bẹ́ lẹ́bọ ní ń gbẹ́bọ níjọ yẹn ẹlẹ́bọ ní ń bàbá Ṣàngó ní ń bàbá ọlọ́yà ní ń eléegun ní ń ní ìsìn àfáà ní ń ń sìn. àwọn ìjẹ̀lẹ̀ àfáà. ilẹ̀ fi jẹ́ kóòrù ní à ń gbé. wọ́n wá ṣe é ṣe kí kóòrù kílẹ̀ mọ́ lójì. ẹ̀yìn kan lọ́nà ìwòròdú bẹ́ẹ̀ yẹn àfa ló pẹ́rẹ́ tó ti kó àwọn yẹn jọ rẹ́gẹ́dẹ́ àti ní gbẹ́ wọ́n sì wọ́n á ń bẹ́ bọ́ wa. ọ̀kan náà máa ké wá kó lọ àdúgbò òun ọwọ́ nǹkan máa ké ń bẹ̀ láyà. wa ń wọ́n wá ń fojú ojú pé ah, ẹbọ tá à ń bá ń bí yíyí yìí ẹ bá a sunu làwọn ń ta àwọn kílọ̀ kan pẹ̀lú ẹbọ nàmàkí wa lọ gọ lóru wọn lọ gọ lóru bí sèwù sí ń gbẹ bọ bọ lóru nù. nàbà yọ sí pé ẹ ẹ ǹlẹ́ bàbá ẹ yíwo nu múnibo ẹ wà á do tìkínní ti gba kí ẹ yìí mọ iye ń bẹ̀ wọ́n nù. anabi ah. wa isa ní kọ̀tọ́ fún mi o kí n sọ ntí ó yẹ kí n sọ nínú àǹfààní tá a rí nínú àwọn nínú yìí mo ti sọ náà mo sọ díẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀kan ìní pé kí gbogbo ẹ̀dá ó mà ti ń bẹ lọ́kàn òun lọ́lọ́run rí falawo aṣa wàjálì yàrá máa fi kọlbik ọlọ́run bá lè kí ọlá máa ti ń bẹ lẹ́mì kí gbogbo wa lọ́mọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ azar anyakuna fi kọlbika máa yọ kàlífọ amúrọ̀lá yà aṣa wàjálì lọ sọ́ra lọ sọ́ra má jẹ nǹkan mi wà lẹ́mì rẹ tó yapa ti ọlọ́run bá fẹ́ ká bákan náà nínú tí a tó rí nínú àǹfààní àyà yìí ni pé ojú òbòlè kò sọ fi sọlá ó yẹ dandan ni ó yẹ ká máa bẹ̀rù ọlọ́run lórí irun wa. lẹ́yìnáka ìdá gàfàtà ó fà kárìtà fi géèrè máa yàtà àdàkùbì sọlá tọba ti lè mẹ́mí pò ń bí irun tó ń lọ rò kúrò lórí irun tó ń lọ rò nǹkan míì tí ò ní í ṣe pẹ̀lú irun ó ti fún wájú ọlọ́run nìyẹn ó yẹ kó máa rẹ́sẹ̀ ti bẹ níwájú ọlọ́run lásìkò tó ń kírun lọ́wọ́. dandan ni. lódodo ànábì sọ yìí pé tí wọ́n bá ti gbé kàámà dúró tí wọ́n máa ń sìn kàámà lọ́wọ́ wàlá ṣètọ́nù wàlá ọ̀dọ́rà èso máa ń họ tí máa ń yasó lọ àmọ́ tí wọ́n ti parí kàámà tán èso tó ti dé bẹ́ẹ̀ ni tó wá fẹ́ kírun èso ti dé já ìlànà sọ́ọ̀lì yá bẹ́ẹ̀ tó kírun wọ́n jẹ́ ala yohadisu yóò máa sọ̀rọ̀ sílẹ̀ mi pé wọ́n ti nǹkan báyìí wọ́n ti nǹkan báyìí ẹ̀ẹ́dì pé ìbá ti lórí irun gbogbo ntẹ́ ìrántí kẹ́ tó lórí irun lẹ́mọ̀ rántí afẹ́ máa ń pẹ̀mí ẹ̀ padà tí ń pẹ̀mí ẹ̀ padà tí ń pẹ̀mí ẹ̀ padà síbi ìtumọ̀ tí ń kà ìtọ́ fàdà tó ń kà tó ń rántí ìtumọ̀ rẹ̀ o tó ń ka ayà kan tó ń rántí ìtumọ̀ rẹ̀ tó ń gbẹ̀mí epo ń bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí màmú bá ṣe mistake ẹ̀jọ̀ sí ni ọmọ tí màrún kì í rùn ìdáwó láti yẹn kìíní yẹn kí màmú ṣe mistake ẹ̀ mọ́ màmú tí màmú ṣe ẹ̀ ó fún mi pé wọn ò lórí irun. kubalike lọsànù wa. Ah, nínú àǹfààní mi ta tún rí nínú àyà yìí. ó ní pé ànánà lánàá àlámà indala aṣèwájálì fàlànà àlámà fi nafsi mimma yuqaddiruhu jalla wa ala wa yuriduhu. Ah, ẹ̀dá kankan ò máa ń tọ́lọ̀ ń fẹ́ ṣe àmọ́ ń tọ́lọ̀ ń ti gbà lérò lórí ti máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ títí tí ó fi ṣẹlẹ̀ láti lè máa ti ó gbà lérò lórí ẹ̀ òjò súnì ìsìn yìí mùsùlùmí òdodo ọ̀gbọ́dọ̀ máa sọ pé a ah, omi ni ọmọ ọ̀rọ̀ yìí a ah, jẹ́ ọ̀rọ̀ náà o jẹ́ ọ̀rọ̀ náà ó ti súbà ń rí nígbà tí ọmọ ọ̀rọ̀ ti ń rọ òkúta tí wọ́n ti ń palẹ̀ mọ́ pé ẹgbẹ́ níta fi gbé mi wá tẹ́gbẹ́ ńgbà tí ó gbàdá ti máa ṣe ọlọ́run padà ń bínú ti ń ju òkú lù wọ́n ni. ńlọ́fà sẹ́gbẹ́ bójú bá ti sú ànábì ládùá tí máa ń ṣe bójú òsú báyìí yóò ṣàdúrà pé ọlọ́run òjò rẹ ní ọrọ̀ fún wa o torí kò ṣeé sọ pé òjò ní ọrọ̀. níjọ́ omi tọrọ tó kú àìmọye ilé tó gbà àìmọye mọ́tò lọ tó kó àìmọye ẹ̀dá lọ wọ́n lè mọ̀ pé rójò tí wàá ní ń bọ̀ nsán mà ká mọ̀ máa ṣàdúrà. bó bá rọ omi náà omi kí la mọ̀ tí ọ̀rọ̀. omíyalé tó bẹ̀rẹ̀ omíyalé ti sìn àfojújọ́ ń dọ̀hún o sàǹkó omíyalé kan ṣẹlẹ̀ ń dọ̀hún. èké ṣe ọ̀rọ̀ ti sìn mọ́ ń sọ o gbogbo èsì ń ti sìn là ń sọ o níjọ́ mọ́ ń sọ o níjọ́ ń tí àwa bá tán rẹ̀ lẹ̀ tómiyalé ò tí ì bí sọ wípé ní báyìí kódà gbogbo olórin ló fi ṣàwó ńgbà náà gbogbo olórin ńgbà yẹn rẹ́kọ̀dù kan bẹ́ẹ̀ máa pílè fún anta bí ńgbà yẹn táwọn kéékèèké tí máa kọrin omi tí máa fi omi yalé kọrin ńgbà náà inú rẹ́kọ̀dù àti mọ̀ pé kíní kan jẹ́ omi yalé èyí tó bẹ̀rẹ̀ ní etí àdìkẹ́tẹ́ ń gbọ̀lẹ́ lọ́bẹ̀rẹ̀ yẹn ti sàn eléyìí òyìn olómi yalé ọ̀tán mọ́ ti sìn. ńjọ́ tí ọ̀rọ̀ wọ́n dàbí ọjọ́ àlàmísì ńjọ́ yẹn mi ì lè gbàgbé yẹ́n mo lè kàmísì ńjọ́ yẹn. èmi jáde mo jáde lọ ọ̀nà gbélé kalẹ̀ so mo wá dé bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ yẹn ìní òjò yẹn dé ẹ bá sá síbẹ̀ lọ́ba rọ̀ ni ọba dá lọ́ba rọ̀ ah, èmi sì bọ̀ lágbe ní bí bí ti torí bọ̀ nù n bá wọlé làbá sùn ilẹ̀ manjọ́ kejì labadejimọ̀ labadejimọ̀ ẹ eh, eh, lòkìbá kan bẹ́ẹ̀ sì kan àpẹnìkan ní múdà níbi kan ó bomi yẹ lọ ní bá ń ka iye ọ̀nà ìwò gbáyì owó gbáyì ìníkan owó gbáyì òjò sì rọ̀ bí ṣe máa rọ̀ náà ni. ìrọ̀lẹ́ ni àrọ̀lẹ́ ni bí mangiribi ni bí mangiribi ni ọjọ́ ni mo tó ń wò lọ́ọ̀kan yìí kọ́lọ́mọdé yóò kú lẹ́yìn mọ́. àmín. àwọn èèyàn kan bẹ ń gbági ń bẹ ńlá èèyàn ńláńlá ni wọ́n lọ́sọ̀ndẹ̀rọ̀ oko gbogbo dúkìá ló lọ wọn a lè mọ̀ pé owó ìjọba ní kámọ́sàdúà àmọ́ ntọ́lọ́ ń fẹ́ ṣe lára nǹkan títí tí ó fi ṣe ló jẹ́ pé mùsùlùmí máa bẹ lọ́hùn ó sì gbọ́dọ̀ máa bẹ̀rù tábà fẹ́ ṣe nǹkan pé ọlọ́run jẹ́yìn rẹ̀ ọ̀dá o tẹ́ ẹ mọ́ tábà ra aṣọ tuntun aṣọ tuntun á bẹ lọ́hùn pé ọlọ́run aṣọ tá yìí láburú. Laburu ara rẹ̀ sọ wa ń bẹ̀ o oore bẹ̀ ni ó ṣe fún wa o oye asọlarí àmọ́tọ́pamọ́sá bẹ́ẹ̀ aṣọ. nínú àyà yìí ta tún láǹfààní bẹ̀ ni pé ana mani ìdá ilmàlgáì fàkọ́rí ìdá àná àná òṣèré kò lè là ẹ má sọ pé ó mọ ìmọ̀ kọ̀kọ̀ bá sọ fún ọ pé ó mọ ìyìn tí ń bẹ ní kọ̀kọ̀ ó sọ̀rọ̀ nígbàkejì ọlọ́ọ̀nìyẹn gbogbo ẹ̀sìn gbòkè yọ ọlọ́ọ̀ni yẹn wọ́n fagilé máa sọ̀rọ̀ kọ̀kọ̀ fún wa máa gbọ́ ọ gbọ́dọ̀ gbà ọ̀dà lẹ́jọ́ hàn ni pé ó gbọ́dọ̀ mọ́ ni ọ̀rọ̀ tí o ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tèmi ò gbọ́dọ̀ mọ́ kí ló fẹ́ máa bí ọ̀rọ̀ mi. gbogbo ọ̀nà tí sètánì bá gbé wá tó fẹ́ fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ tẹ́fẹ́ fi máa lísìn sí bẹ̀mí ń dáná torí wọ́n lè máa sọ ntẹ́yàn máa fẹ́ pé àbótọ́ ni a sì máa sọ àṣírí nǹkan àwọn èèyàn yìí pé àṣírí ká máa sọ ọ̀rọ̀ síkírìtì fún wa kò sí rẹpẹtẹ ń bẹ̀ ni wá tọ̀ jínù ni àǹjànú ni wọ́n lò bá a ṣe wà ń kálẹ̀ yìí ni kọ̀ọ̀kan wa la láǹjànú kọ̀ọ̀kan tó dá mọ́ wa làbúdà mi ni o kò sí àníbùyẹ pẹ̀lú ẹ̀ àṣírí màlẹ́kà méjì ti ń sọ wa ìkàlábà ọ̀tún ìkàlábà àlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta ń kò síbi àwà tí wọn ò sí àfi àyè kọ̀ọ̀kan tí àkọọ́lẹ̀ kan sọ pé taba ń wà ní sáà ní pẹ̀lú ẹ̀ amọ̀lẹ́kà máa ń yẹra ṣùgbọ́n àjànú bẹ́ẹ̀nbẹ́ẹ̀n tiẹ̀ kò sí dọ́kàn òun. àjànú ẹnìkọ̀ọ̀kan yẹn ìlò ìlọ́jọ́yìn máa ń jànú bàbá wosẹ́wosẹ́ torí pé ojú àjànú rẹ lè jẹ kàlánà ojú àjànú rẹ ló fi wọṣọ lánàá jíjẹta ẹjọ sí ni gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ sí ọ pátá ìjọ wà ń bẹ̀ ni bàdàdọ̀rọ̀ wùsẹ́wùsẹ́ yọ wà bàbá ẹ̀ sì sùúrù ẹ̀ ń fi tẹ̀sí kó síyàn lọ́kàn ẹ̀ fi ẹ̀ wọ́n sílẹ̀ ń bẹ̀ yẹn. ìtì bàbá ntòhùn ọ̀mọ̀ nípa rẹ̀ àjànú rẹ̀ ti ń gbé fún àjànú tiẹ̀. pé lánàá ń gbà báyìí ọ̀hún jọjà nígbà báyìí ó sọ báyìí níyọ ó sì báyìí ó sì báyìí. wọ́n máa sọ ṣebí sílífà ìyá rẹ jẹ́ ṣebí màmá màmá rẹ ṣebí ọmọ àjẹbú ni bàbá rẹ ilisa ah, ló ń dáràn bàbá ṣe é mọ orí ni onídàánú mọ orí òun ò rí ọyí láyé fìyẹn lẹ sí pé ntòrò wípé ẹnìkan lọ́wọ́ á sọ fóun fìyẹn lẹ̀ ntíwọ́ náà mọ̀ pé ẹnìkan kan ò mọ̀ jùwọ́ náà lọ àtọ́lọ́hún jó mọ̀ sọ yóò fún ọ. ń wọ̀ bọ́ lé ìgbẹ́lí lánàá tọ́ bọ́ sílé ìgbẹ́ tó tilẹ̀kùn mọ́ ṣé fóònù rẹ̀ ò sóòsì gbé nílé àbí ẹ̀ka tó mẹ́ńbẹ́ ńgbà tí kọ́ọ̀pù tó fẹ́ fi bomi jábọ́ ńlé ìgbẹ́ tọ́ǹgbọ̀n náà báyìí ah, ẹ máa sọ̀rọ̀ yín lọ ó ti yé òun ẹ máa sọ̀rọ̀ gbẹ kò sí tẹ́ mọ̀ ẹ̀yin gan lọ́lọ́hún irọ́ ni àǹjànú ló ti gbé fọmísà lọ fún wa sí kankan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ tọ́mọ̀ ilé mẹ́nu léyìn tó kù tí ó ṣẹlẹ̀ sọ pé káì ẹ̀ mọ̀ yẹn ìyẹn ò ti ṣẹlẹ̀ ètí àǹjẹ̀ náà mi sọ fún yín lẹ́nu sọ fún ìṣe fẹ́ máa bẹ́nu léhùn náà hùn pé lọ́la àná hùn yọ bàbá ẹ̀ wọlé nù àṣírí mẹ́mẹ́ lẹ́ ń gbẹ́ kò sí rẹpẹtẹ ní pé ha bàbá yẹn rí iná kò rí nǹkan kan àǹjànú ẹ ló ń ẹ ló ń translate kínní rẹ síkírìtì rẹ fún wọn. dalẹ́jọ́ pa ẹ lè mọ nǹkan kan pa mi mi kọ́ ṣèlú wọ́n ní kínní kan mi kọ́ wọ́n ti mọ̀ wọ́n lọ́ọ́ dẹ́jà wọ́n sọ pé ọ́ dẹ́jà bẹ́ẹ̀ ni o ètò gba ètò sọ̀hún orí yẹn ọgbà ètò sọ̀hún pé màá dẹ́jà màá dà màá dà màá dà o ẹ má gbà ibẹ̀ ń lè súnmọ́ gbà wọlé ibẹ̀ yìí rí àlá ewu ọ̀nà tí ànábì gbà yọ wá lọ́wọ́ ṣètán nípa àlá sallallahu alaihi ànábì ní àlá páńpẹ́ ṣètọ́ ni ẹ má fẹ́ pa ẹran nínú gbó sẹ́wọ̀n pé àdìdàkùtẹ́ èdè ni àdìdàkùtẹ́ èdè ibi tí ọba gbà kọjá sẹ́wọ̀n pé tí ọba ti gbà bẹ̀ tàkùtẹ́ ọ̀tá bẹ́ẹ̀ lọ́la jẹ́ ẹ bá ti lálà tó burú jù lọ èso ìdàkùtẹ́ nìyẹn kò tí ì sí kankan tí ó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe láwọn ẹ wọ́n du ọ lójú oorun ẹ wọ́n di ọ lọ́wọ́ lé ọ lẹ́sẹ̀ wọ́n wọ́n gbé ọ jù sínú ná eégún lé ọ ìgbìnnì kan ṣẹlẹ̀ wọ́n sá ọ ládàá ẹlòmíì ọgbọ kakó ìbọn yóò sì balẹ̀ yí ọrùn gbàá yóò dẹ̀ tají ibẹ̀ dẹ̀ máa ta irọ́ ni sọ pé aláhùnmá yìí ní àhùsùbí kàmí sáré mara àìtùfí mànà mi àyàdúrọ̀ ní fi dúnìyà wàlẹ̀ àkérò tuetue ọba tán yí ẹgbẹ́ ń padà ẹgbẹ́ mi ìlílẹ̀ máa sunrun ẹ lọ. bẹ́ẹ̀ mi ìrọ̀bá dẹ̀ kó gbájà lu wàhálà rẹ̀ sí náfìlì araka méjì ọlọ́run sàánù mi ò wọ nìkan mo ní o má sọ fẹ́ dà kan má rọ directly má rọ ní indirectly ẹlòmíì ò ní ẹrú àlá ní sagbada yóò sì fọgbọ́n rọ láti ń pé ah àlàtò ńlá lónìí ẹni a máa rọ àlàmọ́ ṣùgbọ́n ó lágbára ah ó tún ti rọ náà báwọn kí ni lágbára ó ti fi lágbára náà nà kọ̀ọ̀kan jí kọ̀ọ̀kan jí táwù alábìíní ò ní sí kẹrẹ tí ó ṣẹlẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ lè rọ ọ́ta <laughs> gbogbo tó rí ń pátá yọ̀sẹ̀ ìbá náà dùn kódà ìbá lè má yẹ̀tẹ̀ dùn mọ́ ètò dùn náà náà ti tó ibi ọkẹ́ máa dá ọrọ̀ ni ọ̀tá ti ọ̀tá ti bọ́ bẹ́ẹ̀ nu. ìwọ máa rọ ọ̀tá bẹ́ẹ̀ pé ẹni tí ó fẹ́ rọ òun ò tí ì gbọ́ báyìí ìyàwó rẹ̀ sọ pé ẹlòmíì mú ìyàwó ẹ̀ wá ń sìn ìyàwó ò tí ì gbọ́rú eléyìí sì láàyè gbé kalẹ̀ pé wọ́n ní pa àlá báyìí ni kò sọ fún un pàtíkì rẹ rẹ pé bàbá wáyà ẹ má bọ̀ ẹ má bọ̀ ha ohun tó ń dá gbẹgbẹgbẹgbẹ dákẹ́ bẹ́ẹ̀ gbogbo nítorí ń bàtà òre ni ẹjọ́ wọn sọ àwòrán sọ oore lórí ọ̀gá lọ́dún yìí tí ọ̀dà lọ́dún yìí àyìn pápá jùlọ àwọn aboyún àwọn amọ̀ ńlábàbá ńlá àlá a lórí ibu sèta ni o dàgàgà kó tẹ̀sẹ̀ pé bíbí fẹ́ tún bíbí súnmọ́ bí ṣe ń bí ṣe bí ṣe ń bí sínú ná ni ọmọ bí tabẹ́tabẹ́ ni ọmọ bí sísàárè èló ni o yóò máa rí kó ń bímọ wọ́n sì ń gbé lọ sàárè ó bímọ tán náà ah, ní o déńdé àtún ti kó o jojúmọ́ náà màdàlà àbúrò àwọn ṣùgbọ́n làfínẹ́ háyàwó yín làfínẹ́ háyàwó ẹ̀ kákòtí háyàwó rẹ̀ ohun tá à ń sọ ìpátá àti sọ́sọ́sọ́ fáwọn àtẹ̀lé àti wáṣíwáṣí wọ́n ti gbọ́ dáadáa wọ́n mọ mójútó ẹ̀jọ̀ pin mí lọ àwọn ẹlẹ́yà tẹ̀ ń wò yẹn wọ́n ti gbọ́ yé wọ́n pe ó tún dé nìyẹn yọ̀dẹ̀ yìí táwọn yọ̀dẹ̀ yìí bẹ́ẹ̀ láyọ̀ gbogbo ọmọ tí wọ́n ní abẹ ní ebi yọ àbí ìgbé sọ́tà ní ìsìn ló ń bí ni àwọn afáà sọ pé kò sí nǹkan kan bẹ̀ mí tó bí máa lé ètò bí dalẹ̀ lé lé tó bí dalẹ̀ lé tó sí nǹkan tó ṣẹlẹ̀ àyè gbà fún ṣètọ́nù báyìí dẹ́ta pé rẹ̀ sílẹ̀ ẹ má lù ú ẹ má kọjá ń bẹ̀ ẹjẹ́ ó ẹjẹ́ ó bá nǹkan rẹ̀ lóbi fo bẹ́ẹ̀ náà ní sẹ́yìn wò téèyàn báyìí lọ ọ̀dọ̀ wusẹ́wusẹ́ tọ́bẹ̀ yẹ kàǹkàkàṣe ọlọ́run ọ̀hún tẹ̀ dára o àbí wọ́n á jábọ̀ fún ọ ọba gbàgbọ́ ntọ́ba lè jẹ́ wọ́n wí sí ọ létí ibẹ̀ lọ́kàn máa lọ. kódà bọ́ wá bẹ̀ pọ̀ wá padà lo ìmánì pé kò sí nǹkan kan mẹ́ ìwọ kọsẹ̀ tó pé ọ̀tá rẹ̀ pilẹ̀ ń bọ́ gbé tí sẹ̀mí rẹ̀ yẹ kàn án létí pé wọ́n ti lọ́ọ́ kọsẹ̀ lọ́ọ́ kọsẹ̀ wọn. má gbọ́ rárá mọ́ gbòtítì tábà ṣe wọn àá ṣe wọn ni má gbọ́ sétí má bà má lọ ńlá yẹn rẹ̀ rárá. kọ́balẹ̀ yẹn ló máa ní sàlékún àgbọ̀yé kárí irun ní à ń pè wọ́n fẹ́ kírun nu wọn ò sì nírun yẹn wọn ò sì ní. aago mẹ́rin lásìkò yìí yọ kọjá ogún ìṣẹ́jú ó kí a sì tó wọlé kọ́balẹ̀ kí ọlá kọ́lọ́njì kágbọ̀ yìí ó kárí àwa ń sọ eléyìí fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń kálẹ̀ yìí pé ẹ lọ́ọ́ ṣiṣẹ́ lórí rẹ̀ mọ́sálásí yín a lódodo lónìí o ọ̀pọ̀ mọ́sálásí ti gbọ́ yé o lábẹ́ ìpẹ́ fọlọ́hún ó wá tún kù ní ó kù sí ìgbà tó ń gbọ́ òun bẹ́ẹ̀ bá kángun sí mọ́sálásí bá òun ìjà kọ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún wa ni pé bàbá wa ẹ lọ́ọ́ bá wọn lé ẹ má sọ mọ́sálásí kọ́mọ́dàbí ìdójútì ẹ lọ́ọ́ bá ẹ̀ẹ́ bẹ́ẹ̀ sì máa ń ṣe dá wà nìyẹn ẹ̀rọ áàpù lọ́wọ́ nú àwẹ̀ yìí ẹ̀rọ sàn lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ gbọ́ sàn síwájú wọn báyìí. ẹ̀mí yóò gùn bàbá ẹ̀ tún fún apẹ́ ẹ̀ tún fowó sí i. kátó mẹ́rin àdúrà ẹ̀ pé mo tẹ̀ lọ́rọ̀ kẹ́tí mo fẹ́ sọ ẹ̀kẹ́ tó ẹ̀ kó pọ̀ ẹ̀ kó pọ̀ torí jẹ́ wọn lọ bẹ̀rẹ̀ àdúrà o lè má lè sọ́ ọmọ o torí wọ́n dè ọ́ o wọ́n ti fi tòkòtò rí òtó lẹ̀ wọ́n sì fi tó gbé wá ń dè ọ́ pé ló gbé wá ní ìsìn eh, ọ̀pọ̀lọpọ̀ yín tí tòkòtò yín òtó lẹ̀ báyìí olórí ibú ni ẹ máa yà àléébù mọ́mù ni àléébù mọ́mù ni ẹ máa sọ ẹ eh, ìwọ́jọ́ máa rí la fi jẹ́ ọ sọ̀rọ̀ wájú wa àìjẹ́ wọn déwájú wa ah. ntí tó kù díẹ̀ káàtó lájẹ́ wọn ni ẹ máa rí ìsàmẹ́nìkan tó pé tán láyé ọ̀kárí ń jẹ jàre àbí ogun òní sanku sàn pé ọ̀rọ̀ òsè sọmọ́jú yìí. ọ̀rọ̀ ti pèsè jẹ báwọn. ẹ pé wọn kó pọ̀ pé ẹ kó pọ̀ bàbá ẹ kó pọ̀ ẹ bá ní kó pọ̀ ẹ dákun kí àsìkò òun yìí èmi mọ̀ pé bàbá wa gbogbo ẹ̀ lẹ́mà èmi mọ̀ yàn àmọ́ mọ̀ yàn ṣùgbọ́n àwọn bàbá wa tájọ́ ń kírun bẹ́ẹ̀ sì bá ní láyé wọn wọ́n ní mọ̀ yí kódà wọ́n sọ fún wa pé bíyàn bá dé mọ́kà gbogbo máa bẹ mọ́kà ni wọ́n ṣe ojú aago márùn márùn síbẹ̀ tí wọ́n fi àwọn ọwọ́ aago júwe àsìkò ìrun kọ̀ọ̀kan wọ́n ní ẹ bá lọ mọ́kà ó rí i lọ́hùn pé mọ́kà náà wọ́n ń kírun pẹ̀lú ìbámu àsìkò ni tẹ́sán bàbá ti lọ mọ́kà yóò pè lóòótọ́ ni bí ò tí ì lọ yóò ti gbọ́ rí bàbá wa ẹ dákun lásìkò yìí aago mẹ́rin ń kọjá kásìrì tó tó amẹ́nu tiwa ò gbà o ẹ̀yin ni ẹ bá ní sọ orin tí ó sọ orin tí ó wì pé ọ̀kàrè ọ̀kàrè ẹ̀mí èrè ogun èyí tí ọ̀wá sọ yìí àwọn èyí sọ báyìí wọ́n rúgbùn mọ́ra sí mi àti ní gbà fún wọn àwọn bàbá wa kí ní tí wọ́n gbà fún wọn ṣùgbọ́n bó ṣe sọ yìí ní ìsìn kò ti gbọ́ ó tún lè wá júwe rẹ fẹ́lòmíì pé bó ti wá bá òun yìí òun ti gbọ́ ń tòun ṣùgbọ́n ẹni báyìí ẹ lọ bá ẹ lọ bá nílé ẹ sọ fún un kódà ntọ́ bá tún sọ ẹ jẹ́ ń gbọ́ tẹ bá rìn báwọn yọ wọlé ìmọ̀ sábà wọlé ẹnitẹ́ni ẹ lọ bá òun náà lè tì í sí bàbá ìmàmù bẹ́ẹ̀ kó kí màmú bàbá ìmọ̀ ni lọ bá ẹ̀yìn lọ bá bàbá ìmọ̀ mu ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá wa ò ní pé bàbá ìmọ̀ ni wàá bá o mọ̀ dàrú wà láàlẹ́ o pé mo mọ̀ pé tí n bá wa bá yín ẹ̀yìn lè bá ni bá bàbá ìmọ̀ mu sọ̀rọ̀ ẹnu àgbàlagbà lóbi tí gbó kí n ti wá àmọ̀ pé bá ń ní ọ̀sẹ̀ bí ẹ̀ ń kọ́ alẹ́ sìn ni rárá o bẹ́yìn náà lẹ́bíà ó ti dá pẹ̀lú ògùn ọlọ́mọ ẹ má wọ̀rí kódà àwọn ọ̀dọ̀ bàbá ìmọ̀ kò tí ò nídìí kó má lọ́dọ̀ ẹ̀ mọ́ ó lè sọ pé yóò sọ fún wa pé fi bàbá ìmọ̀ múlẹ̀ mo má wọ̀rí ó tánù lẹ́ẹ̀bà sí gbogbo wọn aṣáájú ń lò bí wọ́n ti ṣe nù ẹ bá ti mọ kírun déédéé torí tẹ́ ẹ máa fi dá mọ́lá sí méjì sẹ́yìn pé ẹ bá ti gbọ́ yé ní ìsìn nígbà tí nǹkan bí ọba tún ṣe ń tọ̀hún òun ní bá wọn dànù tán kó yá kí ti yín ètò ẹ̀fọ́ máa ṣe yàn ẹ lọ rí wọn ní ẹ ṣàlàyé fún wọn. kí ìyẹn náà dáa lọ dáa kí tiwọn náà da lọ́dà ẹ má jì kí á wò wọ́n wọn kí tiwọn ta ẹ ti dáwà fún wọn ẹ wá gbé ìgbàna tí wọ́n lè gbọ́ ẹ fi ọmọlúwàbí ṣáájú ẹ fọ̀rẹ́ ṣáájú bẹ́ẹ̀ bá ní tẹ́ fún wọn ẹ fún wọn ní kídímọ́ bàbá lówó tó ní nǹkan eléso ọ̀sà tó ní kídímọ́ ká máa bọ̀ gbàǹsẹ̀ gbé lọ́wọ́ kọ̀sáré káfẹ́ bóde mọ́tò wá sí kọ̀sáré pé bàbá bàtà yín dà bàtà yín dà nbẹ ló ń kó sí ọ̀sọ̀sá kọ́ gbà ẹ kò sàn lẹ́sẹ̀ yóò padà wá wú ọ pé eléyìí ah, gbọ́n dada eléyìí ǹjẹ́ bá gbọ́rọ̀ ẹ̀sìn lọ bẹ̀ ọwọ́ kan wọ́n gbà lọ yín ṣùgbọ́n wọ́n ń ṣe wọ́n ń ṣe dáadáa mọ́sálásí wọn àrí yín bẹ̀ bí a ń tún wá sí ṣe ẹ̀ dá sí bàbá nínáwó ẹ̀ lọ bẹ̀ kẹ́ lọ bá ṣe kẹ́ bá wí ìran ọmọ rẹ̀ ẹ̀ bá ṣe nǹkan kan ẹ̀ kà á dé ìdáná mọ̀ sí ẹgẹ́ sòkòtò lẹ́sẹ̀ ẹ wá dé ẹ̀ńtẹ́ ń tọ́rí yín sí pẹ́pẹ́ ọba tó òun ni ẹ̀fẹ́ gbà màmú lọ́hùn lórí lórí lórí yín sí sẹ́yìn náà fẹ́ jẹ́ màmú ni. àbí. ẹ jẹ́ wọn pápá ẹran rẹ̀ ẹ kúkú fún lówó oṣù ẹ fún lówó ọdún wọn mọ́lẹ́jì aláṣẹ náà ni ẹ fàpẹ́ndé ti fún wọn ẹ ṣàdúrà fún wọn. ẹ wájú ọdún kan tí a máa ń ṣe ẹ bá wájú wọn kí ló dé mo fẹ́ sọ̀rọ̀ ni máa sọ bàbá ìmáàmù ni ẹ bá ní ṣàdúrà fún bàbá wa yìí. ẹ bá ní bẹ́ẹ̀ lọ́hùn fún wọn. ẹ bá ní bẹ́ẹ̀ lọ́hùn fún wọn. Mm. wọ́n ń kírun fún wa tí à ń lọ rí à ń bọ̀ rí àdúrà wọn nígbà ọlọ́run ní ṣàánú wọn nǹkan kan lẹ́bàá sà wọ́n sà wọ́n ẹ̀yẹn wá gbọ́dọ̀ ẹ̀sìn lọ létà wọ́n gbà lọ yín ni àmọ́ èsì ṣe pé ẹ̀yin náà fẹ́ yọ wọ́n ń sẹ́ ẹ má jà lu súnà lọ́nà tí ò bójú mu ẹ jẹ́ n sáré sọ ń tọ́ ọ̀rọ̀ àná wọ́n ní àsọ̀rọ̀ yanrọ̀ ló pe léèpé ìṣáájú o tá a bá sọ̀rọ̀ ẹja yan o a ní òṣoògùn ẹ má jà á sì gbọ́ o a ò sọ pé kò sí oògùn tí ń jẹ́ o gbogbo ń tá a fi hàn yín lánàá ń pa tá a hùn ní tá a fẹ́ fi hàn sí ni pé ntí wọ́n dìjọ nìyẹn o àti tótójọ báwọn tótójọ báwọn tótójọ báwọn iṣẹ́ ni ọmọ jẹnu o iṣẹ́ ni ọmọ fi wẹ̀nu o tí wọ́n bá ní àròjinlẹ̀ ó yẹ kí làákà ìsọ fún ọ pé èyí kí ọjẹ tí màmá mi rẹ fi bí ọ fún bàbá mi rẹ o èyí kọ́ ọjẹ kọ́hún tí wọ́n fi bí ọ sílé yín o. ẹni ọkàdàrà kò dé nàìjíríà kò dé agboolé yín kò dóko yín à ọba fọlọ rẹ yòókù lé ṣe rí gbogbo kìíní yẹn nítorí ni pé tí wọ́n bá dìjọ tán ọwọ́ pé wọ́n ti ní àníyàn àkídà pé kìíní ń lè ṣàǹfààní sìtáni fún àpẹẹrẹ ìtajà ló ṣe wọ́n sa igbá máa wo wọ́n ṣe pọ̀ ní ìtajà wọ́n wá ní kó lò bá kan ó sì lò bẹ́ẹ̀ níjọ́ tí ò tí ì lò gbogbo owó tó pa kò ju three thousand lọ pé ọlọ́ọ̀jà ọ̀tà àyú ẹ̀rí three thousand ní máa pa níjọ́ one five níjọ́ one thousand ọwọ́ á lo iṣẹ́ ọ̀pá seven thousand ọ̀pá ten thousand. irọ́ ni àwàdà ni ó tún di sáà ọmọ àmọ́ àmọ́ wẹsẹ̀ yẹ lọ àbíkọ́ gbàgbé àbójí lọ bì kan gbàbẹ̀dá sọ́ọ̀bù ó dé sọ́ọ̀bù ọgbọ́wọ́ lọ́wọ́ pé dìgbò pé ibẹ̀ ní ti rántí pé òun ò wẹ́ kinní yìí àbíkọ́ ń lọ lé ni májèwọ́n lọ lé tẹ̀jọ́ wọn wò lójú pé wọn ò lójú èdàgùn méjì èdàgùn mẹ́ta òfìdàgùn mẹ́rin kọ̀tẹ́wọ́ ok ó délé ńjọ́ kejì ó sàtara kó tó dé ibi sọ́ọ̀bù wọ́n ti ń dúró dè jàmá ẹni tó bá sọ pé lẹ́yìn pé ò sóògùn sọ pé kò tí ì rí ntọ́jẹ́ ni a ò sọ pé tí wọ́n bá ṣe èso èdúró tí ò àsọ bẹ́ẹ̀ o àsọ pé tí wọ́n bá ṣe èétí mọ́ tí láburú lọ bíi pé kí wọ́n sáyàn ládàá kọ́ mọ́ hàn kí wọ́n sábà síyàn kọ́ mọ́ wọlé àsọ pé ò sí torí tí ẹ bá gbé àkídà yẹn sọ́kàn ǹjẹ́ ẹ bá rí bí ó ti jẹ́ ẹ sàkídà yẹn lẹ̀ o àti ẹnikẹ́ni wọn ò fẹ́rẹ̀ yẹn níjàre wọn ò fẹ́rẹ̀ yẹn níjàre. ńgbà èso ọ̀tàn baba ńlá wa adama nse ìtàn náà yẹn. Allah ní gbogbo tí ń bẹ láti jẹ náà pátá ìwọ ló ní máa jẹ máa lò a jí kan yìí a máa débẹ̀. dẹ̀ lọ bá àwọn méjèèjì àtọkọ àtìyàwó pé à ó gbogbo tí ń bẹ ń bí kẹ́ ẹ máa jẹ èyí nìkan ni kẹ́ ẹ máa jẹ kílẹ̀ yín mọ̀ tí ń ti tẹ́ ẹ bá ti jẹ́ ẹ̀ ní kú mọ́ ẹ̀yin wa lódẹ̀kùn yìí kọ́ ajẹ́ pé ńjọ́ kan tó ń bẹ tẹ́tù wọn á kú tẹ̀ ní lódẹ̀kùn yìí mọ́. ẹ má ti jẹ ń jẹ. la fi ń pa bìdàn la fi ń pa obì là ń yàgbé dún ẹ o. tùmọ̀ náà lẹ́pẹ́ ah wọ́n yìí lọ́la gbé ni pé kò sóògùn ni àlàyé ibẹ̀ yẹn kàn ní pé gbogbo ẹni tí mọ́lẹ̀ bá ń bẹ lára rẹ̀ tọ́lọ́hún ọ̀kọ́ iná mọ́ bó ń bá ṣe kò ní í fẹ̀ kan jẹ́ àmọ́ pé kí wọ́n ṣe kó lápá ńbẹ o gbogbo òlàpá bá wá là ìtì kẹ ẹ gbọ́yé ni pé tọ́ba máa ń fà nìkan wá òfò ọgọ́rùn-ún ní ọ̀rọ̀ kó rẹ̀ o òfo ọgọ́rùn-ún ó kéré tán pé kò mú fòònù lọ tó nǹkan ẹ kó tẹ máa retí ọgọ́rùn-ún kódà òun ọ jẹ èrè ọgọ́rùn-ún yẹn a máa ó tún bá ń lẹ̀ àdúà àforíjì yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe àti ẹbí wa làwọn fi bọ́ ń bẹ̀ o bàbá mi ìyá mi ibi ó ṣe ẹbọdé

wọ́n ti máa yí lé ń bàdàn yìí tí wọ́n hàn bá lófurufú níbo yẹn wà ní ìsìn. èyí tí ò sí ń sáré ń bẹ ní kọ́sítọ́dì ọlọ́pàá ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. ṣé oògùn yẹn kò sí gbé fóun bẹ́ẹ̀? àwọn dojú agbami ni máa sọ wọn lẹ o torí pé kò yẹ kí wọ́n fi gbọn pa pẹ́là o ó yẹ kí pẹ́là kú jẹ́ ni o pẹ̀pẹ́ bàwọn èèpa o àwọn òpònú ẹgbẹ́ rẹ̀ náà wọ́n ń bá kóyọ̀ sírọ́ pé ẹ̀yìn ẹ̀yìn ń kírun lọ́ọ́ ni ah, tí bá ti gbé ń kírun lọ́wọ́ ẹ̀yìn kì í gbé kínní yẹn lọ orí irun ni. káwa pé ẹ dómi ẹ déhùn ẹ̀jẹ̀ wí náà dàbà wọn ok kò mú lọ lórí irun ok ṣé èyí wọn sì jalagbára nù. No bí wọ́n bá lọ́lọ́hún sí i níbo lọ́lọ́hún rò ní wà pẹ̀lú irọ́ ni ebi bí ọba fi sórí irun ebi inú ilé rẹ̀ nẹ́gìlì ọba ebi kí yẹn ń bẹ́ ń lé àbí rẹ̀ mọ́ ebi yóò irun yògbé dì mọ́ra ò ṣe dáhùn padà pàṣẹ lẹ́nu ọ̀nà pé ẹ má wọlé o àbí kí sì sọ fún pé ń bọ̀ o àti pé ìtọ́jú ara ń kọ́ ẹ má tara yín mọ́ kò tó gbẹ́kẹ̀lé ìtàyà bọ́ sọ́wọ́ ni wàláì. tí ọwọ́ bá tó bá yíwọ́ fún kanu wọn báwọn wọ́n máa wá wọ́n máa bá wá tàwíìlì tàwíìlàt ẹ̀ wọ́n lè pé wọ́n sáré pé ni wọ́n yọ sáré pé pé wọ́n bọ̀ nígbà wọn pẹ̀ eléwé ran wọ́n ní abẹ́léwé eléwé ọmọ.

ni pé tí wọ́n máa débi pé wọn ò ní dé kámẹ́rà mọ́ kò sì ní mọ́ bẹ́ẹ̀ lọ kò ní mọ́ bá lọ gbogbo wọn bẹ́ẹ̀ lò ní ọmọ àrí kí ó sì ó dẹ̀ rí lò yóò máa hàn ní wọ́n ń tàn ní àwọn ẹ̀wọ̀n sitani ń tàn ní wọ́n ń tàn ní bàtí béèrè bá wọ́n fún ba wọ́n nà fíjọ́ kan bọ̀ tí ó yìí lọ́wọ́. ẹ tètè gbára lọ́lọ́run níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nítorí ntọ́lẹ̀ ìpadà ní pé ńgbà tí wọ́n wà á practice oògùn lójú rẹ pé wá wọn lọ́nà la gbé ni hmm. bẹ́ẹ̀ ni njẹ́ ní níjọ́ Sunday jó ní wọ́n ní pé wọ́n fi gbé oògùn ọ̀yá wọlé wọlé jókòó wo solipadiẹ rè ní nké họ́ọ̀họ́ yìí ọ̀yá mu dání mu lọ́wọ́ èèyàn sì mu lọ́wọ́ ó sì ń pè ó sì ń pè adé ti gbẹ wọ́n ó sì gan wọ́n bí ẹja nu haisi ṣe nǹkan ní òsínú ṣé ká rọlù ọwọ́. ọ̀gá bí ajẹ́ yìí. ẹ̀yẹ ẹ̀yẹ tá ẹ̀yẹ tá gbọ̀n ẹ̀yẹ tá gbọ̀n ti ń wí ẹ̀yẹ tá gbọ̀n ti ń sọ. tọ́lá dódódó tó dó ẹbí wà ní síbí wọ́n dẹ̀ ti gbá kí ló ń bẹ ní ọdún ìṣèkọ́ ń bẹ ọ̀yà ìdí padà ó sì gbọ̀wọ́ lé ó sì ń wí ó sì ń wí ó sì ń wí ọ̀nà ẹ̀yà sí ó sì báyìí kìkì ẹ̀jẹ̀ ní ni tá ń lẹ́jẹ̀ ń tọ́ ah, mọ̀ tá ń lẹ́jẹ̀ ń òun ọ̀mọ́ àánú ẹ ṣe mí tí bá ṣe pé àṣàánú rẹ bàbá fẹ́ lọ kúlé ah. ẹ̀jẹ̀ rẹ nu ẹ̀jẹ̀ rẹ nu. ẹ̀jẹ̀ rẹ la gbàgbọ́ gbàgbọ́. ṣé ẹ dẹ́gbọ́dà síbẹ̀ gbà ẹ dákun ẹ jọ. sẹ́yìn pé ó ń sọ pé ẹnu òun àgọ́ òun gbára òun lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta kó n tó òun ọ̀sọ́ bẹ́ẹ̀ máa o irọ́ ni irọ́ ni àbámọ́dá lásán ni àbámọ́dá lásán ni irọ́ ni lẹ́yìn ọ̀kasọ̀ ọlọ́run kò sí nǹkan mọ́ àmọ́ lọ́wọ́ bá àlékè ọlá wá dá gbogbo àdánwò ìsínú ayé kó lè mẹ́ńtọ́fẹ́sẹ̀ tiẹ̀ bí ọba sí nǹkan bú àlèmẹ́ni rẹ̀ ẹ má rí nǹkan bú ńlẹ̀ tí ọba bá lọ tó wá bọ́lọ̀ nìkan dúró ló tó dẹni rẹ̀ ẹlòmíà máa sọ pé wọ́n lé ẹmu ọ̀dà ẹ̀hún kó lẹ́jọ́ èèyàn ọlọ́run tó dá ọ̀pẹ tí òjò jẹ́ kìkì epo nìkan tá a fọ ẹmu síbẹ̀ ẹjọ́ ni ẹ bá rojọ́ ọlọ́run náà lọ́ọ́ dá kò sí tọ́lọ́ dá sí ọ̀dà ẹgbọ́ ẹgbọ́ làkà ìbú mọ́lọ́ á dá ẹmu sára ọ̀pẹ tí òfin mọ lẹ́nu kọ́ sàǹfààní ọ̀pẹ kọ́ da godo ọ wà á pọ́ìsì náà tọ́lọ́ náà lọ́ọ́ da pọ́ìsì. gamale kò gbé yẹn náà mú kò mú bí kóòkù kò wá sọ pé gilọ́lọ́ ń da pọ́ìsì sí àbẹ́yẹsẹ máa rojọ́ ọlọ́run ṣe gbogbo nǹkan tí ó làálẹ̀ fún gàdàgbà gàdàgbà ìmánì ni ò ní fi lọ lọ́n fi àkàlẹ́ ní rí ẹlòmíì nu wa ọ̀rọ̀ náà ní edúó bí wàá rọ́ náà yóò lọ kọ́lọ́ ń là wá wọ́n máa yẹ sáà níbẹ̀ níbẹ̀ kò kankan níjẹ́ ọ̀rọ̀ náà yẹ mo rò pé àlàyé yẹn tó yé báyìí. ó yé wa. ẹ bá rẹ nìkan tí ṣe biribiri àti òsì yẹn o ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀ ò ní ṣe kí ni ẹ má débẹ̀ ẹ má ṣe ọlọ́run sì máa wá tó wa lánàá tá a tá sì rí wọn mo rò pé ń gbẹ pé ńlá làtọ́ lẹ́ẹ̀kan yẹn wà ní ìsìn àkójínú wa wá bí jínú ó ti lọ fún wọn lábọ̀ pé ó mà tún ní ẹ̀ máa bẹ̀. lẹ́ẹ̀ máa bẹ̀ o. ẹ̀yin náà táyì sì ń bẹ ń dòótọ́ bẹ́ẹ̀ bá ń bẹ ńgbà tó wá sọ sọ yẹn ó tún lóun ń bọ̀ lọ́la ó tún lóun fẹ́ wá lọ́la wọ́n sì wá pàdé rẹ̀ ẹ jẹ́ kí wọ́n sì bẹ̀ mọ̀ pé n tó ṣe lánàá yẹn kọkọjá ààyè rẹ̀ ẹ̀jẹ̀ ọ̀la mi tàbí kọjá pé nú ẹ̀ ń tó lọ́wọ́ akọ́wà sí náà ẹ̀ẹ́n àlefẹ́rẹ́ ẹ̀kú tẹ́kọ̀ wá gbọ́ wá ọlọ́run agbọ́ wá sí fẹ́ pé ní tẹ́ fẹ́ sọ náà lọ́wọ́ agbọ́ tí ọmọ wòye pé ẹ̀sán tẹ́ sọ àtún hmm. àtún ti dé bẹ́ẹ̀ ṣe ẹ̀ máa sọ tó lè torí àbúrò rẹ̀ wá abẹ́gbọ̀n rẹ̀ tí yóò wá gbọ́ ohun tá a sọ kó lè mọ bí ó ṣe de àbúrò abẹ́gbọ̀n rẹ̀ pé máa wulẹ̀ sọ fún mi mo wà ń bẹ̀ máa sọ fún mi mo wà ń bẹ̀ ṣèbí àwọn sọ báyìí sọ báyìí sọ báyìí ibi tẹ́ gbé gọ̀ náà nìyẹn lẹ́yìn ọba gọ̀ ṣé kò sọ fún yín pé òun ti ṣe rí ṣé kò sọ bẹ́yẹn pé òun ti ṣe rí kò sí pé kẹ́yìn náà kọ́ lọ sí ná ah. kẹ́ wá túbà gbogbo ohun tí wọ́n jẹ bí ètò náà ti jẹ yẹn tó ti kó lára ẹ̀ sá ẹ̀ sá fara wí má dà lóhùn pé ìta jẹ àwọn àforíjì lórí ẹ̀ kó sànù wa la fi ń fi ìmọ̀ ìmọ̀ tú ẹ̀yìn yòókù lẹ̀ la fi ń fi àfiwá àforíjì lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run mọ̀ pé ó ní orí báyìí fún wa kó pé àrìnbá ńlá náà so ká lè mọ sísọ rẹ̀ bóyá ní kímọ̀ ti ń bẹ lábẹ́ rẹ̀ ká lè mọ bá ti sọ torí pé bí ẹ bá ń sọ fẹlòmíì yóò máa wòye pé ẹ lẹ́bi ọmọdé ò mọ ogun yìí ń pè lẹ́fọ̀ ọgbà tẹ̀ mọ ti jẹ́ bẹ́ẹ̀. Oh. àwọn tó ń gbọ́ pé a ti ṣe rí ìgbẹ̀yìn ẹ̀ rèé bọ́lá máa lórí kó má kó ire mọ́ ọ yẹ kó tó lẹ́ ó lè ti bẹ̀ gbọ́ ní kó mọ́ sàré ń bó jẹ́ tá a rí tán ní abadé. bí wọ́n wá ń gbà tá à ń sùn a lè mọ ọlọ́run kú jẹ́ ọlọ́run lè já mọ̀. mo jẹ́ ń tán mo dẹ̀ sùn sẹ́yìn mo fi ẹ̀yìn ti pílò pé kí n kárí tí irun bí a ṣe wọlé nù. bá bu ẹrin pé a níbo ọlọ́run kù sẹ́ bọ́ba alẹ́ kẹlẹ́ náà ti dín náà nù. wádé níjọ́ kan mo jíǹdàjí fún tahajud n bá bọ́ sí serum n bá gbọ́ gbì gbì gbì ah inú ilé grand. n bá ṣẹ̀ṣẹ̀ máa lọ sí tọ́ílẹ̀tì nígbà tí ń kà inna lillahi wa inna ilaihi raji'un. kì í wá sí pé mo bá kàn ó tún amúra àjà ah, ìsìnkú kankan lọ. mo á ń wò pé bí n bá mú nǹkan lọ kí n fi súnmọ́ ọ ọ dánilójú kúrò náà ò lè súnmọ́ bí wọn náà ò lè dé bí ibi ah, ojú oorun mo ti jí pákàkì kòsáàtì yá bá mi kòsáàtì yá bá mi yàrá. mo wá rí pé wẹ̀ nígbà tí òkèlè sọ́mọ́ mi yẹ mo wá sílẹ̀kùn mo wá sílẹ̀kùn ta máa pàmò kí ó ẹ lọ tán jẹ́ni kí iná wà mo jà tán náà ìbàjẹ́ tán náà yẹ̀mí náà wá ti wá bí wọ́n ti lọ gẹ́ẹ̀tì tó tó ṣe déédéé tiẹ̀ náà. àjọ wa ma kó bójú ẹ ntí káwọn mọ́lé tí sọ pé nǹkan káwọn mọ́lé ni ẹ wọ́n tààrọ̀ yìí o ń jẹ nǹkan ọlọ́run ti yẹpẹrẹ tiẹ̀ ọlọ́run ti yẹpẹrẹ rẹ. so náà lọ́wọ́ tẹ̀ ní ìsìn yìí ni pé wọ́n kí òní lámì wọ́n sí àmì sóni. ọ̀tàn tó bá rí bẹ́ẹ̀ ẹ bá ní sọ pé alihamudulilayi ẹ bá ní sọ pé alihamudulilayi. alihamudulilayi. ẹ sọ pé alihamudulilayi rabbil alamin. alihamudulilayi rabbil alamin. àwa dúpẹ́ fọlọ́ nù abẹ́lẹ́ ọba àlejò ọlá àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń tajọ́ ń gbọ́ra wa yìí má jẹ́ àmà pé bẹ̀. ọlá ni ọlọ́run ọlọ́run bá ní pòórá wọn bá ní yẹpẹrẹ wọn ọlá pé ìwọ ló méjèèjì ilẹ̀ méjèèjì wọ ló ní nǹkan rẹ gbogbo sísè ń bẹ láàrin ìwọ ló da síbẹ̀ gbogbo tí wọ́n ti fẹ́ pè é ní nǹkan ló yẹpẹrẹ. amiina wọ́n á bá wa náà dùn ó. amiina. bí àkọọ́lẹ̀ kan bá ń bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún wa tó kù díẹ̀ káàtó tí àwọn ilé ọmọ famára wọn wọ́n máa wọ́n pa wọn làwọn pè é ṣé ní ìsìnkọ́. táwọn sọ bọ́lá èèyàn bá ní kúránù. amiina. wọ́n àná ọlọ́run. amiina. la hawla wala quwata. illa billah. subahana kala wọn bẹ hamdi asalala ila ila. wọ́n ní kwẹ́tà kan wà tó lágbára. salamu aleykum jama. ẹjọ lánàá ni wọ́n ti mú ìbéèrè wá. òun kàn sọ pé asalaamu wa rahmatulahi wa barakatuhu. bàbá ẹjọ tí àwọn èèyàn kan bá organize iftar ní orúkọ ẹni tí ó ti kú ṣé a lè sọ wípé eh, àdọ́gbàṣe òkú ni àti wípé ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. ẹ jọ̀wọ́ bàbá tí àwọn èèyàn kan bá organize iftar ní orúkọ ẹni tí ó ti kú ṣé a lè sọ wípé àdọ́gbà ṣe òkú ni àti wípé ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ jazakumullahu khairan wọ́n ṣètò iftar ní orúkọ ẹni tó ti kú ṣé a lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ àbí pé a lè sọ pé irú oúnjẹ bẹ́ẹ̀ àdọ́gbọ́n ṣe òkú ni. Allahu wa rasuluhu ẹni tó ṣe ètò ìfutọ́ọ̀rù tọ́ba ilé sọ jáde pé torí òkú lòun fi ṣe ó fi òkú rẹ̀ sínú àwẹ̀ ni òkú tó ti ẹ̀kọ́ bàbá yẹn náà mo fẹ́ clear yẹn náà mo fẹ́ clear ẹ ẹ yọ àdọ́gbọ́n kò ń bẹ́ẹ̀ ntẹ́ ẹ lè fi pé àdọ́gbọ́n ṣé màá sọ ń sìn. tẹ́pọ̀ ńlọ bá sọ pé ìtọ́rù yìí o torí bàbá àwọn àbí ìyá àwọn ìyẹn ò tiẹ̀ sàdọ́gbọ́n. ọfẹ́ sòkú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ọwọ́ àfi sínú àwẹ̀ ni. èyí tẹ́ ẹ lè pè ní àdọ́gbọ́n ni kó ṣe pé kọ̀sọ́ kọ̀sọ́ síta ẹ̀yin lẹ kẹ́sí mọ̀ pé ńgbà màmá wọn èkú tí bàbá wọn èkú wọn ò ṣe ìfitọ́rù àbí bàbá wọn ìyá wọn ni à ń dọ́gbọ́n fi ìfitọ́rù ṣe sàrà fún tẹ́pẹ́ yàn ọba ni ẹ ní àdọ́gbọ́n ìsìlámù wà á rán wa ní èèyàn. Kí ló dé? sọmọ yín ni sọmọ wọn ni ọmọ yín ni ẹ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìyún bí ọba sọ síta ẹ má bàa tú àníyàn rẹ o kò ṣe ìtọ́rù rí ọdẹ bẹ̀rẹ̀ ọdún yìí ọdún náà ni màmá wọn kú wọn dẹ̀ ṣe wọn dẹ̀ bẹ̀rẹ̀ ẹ má bàa tú òun lọ́wọ́ àníyàn ti fi ń ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ ẹ ní problem ẹ má máa tọpinpin tí wọn tẹ ẹ má máa fa ọ̀rọ̀ jọ nígbà yà ọlọ́rọ̀ torí pé bẹ́ẹ̀ ṣe ra sọ gángan yìí a gbọ́dọ̀ sọ pányán kẹ́rọ pé àwọn sálágbé ni pé torí pé ó lè jẹ́ pé bàbá rẹ̀ ẹsẹ̀ kú ya ẹsẹ̀ kú gbọ́dọ̀ ṣe ìbùtá ìlú sìn táǹsì lọ́dún ni ẹ má ẹ má lọ bá wọn ẹ má àdọ́gbọ́n lè yùn èyí náà ń dọ́gbọ́n nù ẹ̀mí èyí náà ń dọ́gbọ́n nù. àmọ́ tẹ́kọ̀lù lọ́ba sọ pé à ẹ wá jẹ ìfitọ́rù ẹ ọlọ́run gbà pé màmá tiẹ̀ ní àfisọ́rí wọn àbí bàbá. ní gbogbo inú Ramadan tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni gbogbo wa yìí náà nígbàgbọ́ wípé ká ṣe sàárà fún bàbá wa àtìyá wa tá a máa ra pẹnápù ọsàn rẹpẹtẹ nǹkan kan rẹpẹtẹ ṣùgbọ́n bí àwọn èèyàn ọba mọ ti ń bẹ lánìyàn ibà àmàníyàn ti wa níta ìfagilé nìyẹn níbi ọdún díẹ̀ sẹ́yìn àkọ́kọ́ máa ń ṣe ṣùgbọ́n gbàtà wa náà wá àròjinlẹ̀ yìí pé níta ń dà lánìyàn a òkú náà làwọn ń ṣe yìí náà sàrà lè bá òkú èèyàn dáadáa tẹ̀bá tí tẹ̀bá fi sàrà fún kùn yín sàrà lè gbẹ́gbẹ́ nítorí kó sàrà ló bá ṣe sàrà àmọ́ kò ń ṣe ká lọ mẹ́sìn lọ́rùn sàrà ó lò sán pọ́nná ìfúláwù ní ìsìn ara àbádà ni ẹ má fẹ́ ṣe ìfúláwù kọ́mọ́ fi àníyàn bàbá àbáníyàn màmá ṣe mo fẹ́ ṣe ìfúláwù fún àwọn mùsùlùmí kí n lè bá a bẹ́ẹ̀ san rẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀ ọ̀tàn ẹ bá wá sàrà fún mọ́ yín ẹ bá gbé sínú àwẹ̀ ẹ fi nǹkan míì ṣe ẹ má yọjọ oúnjẹ ọlọ́run sàánú wa o gbogbo yé wa èròjẹ nìyẹn láhọ́rọ̀ wala quwata.